ومن الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام atọrọ ìfẹ́ àdúgbò fáwọn àwọn ọmọ àwọn ìṣẹ̀lẹ̀ alekun tí wọn bá ti tẹlá alekun ọdọ ìjọ ìjọ sáà rẹ alekun bá ti tẹlá fún àwọn àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àti gbogbo àwọn tó wà lórí ọ̀nà tó ń tẹ̀lé wá wà lórí ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ wà lórí ìṣẹ̀lẹ̀ àti gbogbo ìṣẹ̀lẹ̀ wà ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ èyí ṣe ẹlẹ́dẹ́gbẹ̀ta ẹni ìṣẹ̀lẹ̀ báyìí ọdún one thousand four hundred and seventeen lẹ́yìn ìgbà akéwà àtẹ̀kùrẹ́ assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. فإن الله سبحانه وتعالى أمر تزوج lórí àwọn àlàyé tí a ń bá lọ. a wọ̀ nínú sọ́ra mi òun ni sọ́ra tó sọ̀rọ̀ àbí sọ́ra tó sọ̀rọ̀ òun náà ni sọ́ra tó tẹ̀lé sọ́ra tó sọ̀rọ̀ ó jẹ́ pé ọlọ́run bá ti ó sọ̀rọ̀ kàlífà náà ti sọ̀rọ̀ wà ní ìṣẹ̀lẹ̀ náà ní ìlú mọ́tà ní àyà rẹ̀ tó jẹ́ mẹ́jọ. ẹ̀rù sóra yìí gẹ́gẹ́ bí ìta ti tàbíwájú tó rábí abdulha gẹ́gẹ́ bí ọlọ́ọ̀bà ìṣẹ́ra ó ti ṣe ìbomi tútù sí ọkà náà sọ̀rọ̀ báwa àríwọ̀ sọ́lá mi látara oríṣiríṣi ìtọ́jú àlejò ọláwà rẹ̀ ọ̀pọ̀lá tí àlejò bá pàdé lọ́dọ̀ àwọn ìṣòro ní àwọn nǹkan tó jẹ́ pé tí ìbá tó pé ẹni tọ́lọ̀ ọba àlejò láti palẹ̀ máa rẹ̀ palẹ̀ láti ṣiṣẹ́ ó tó nǹkan tó ìyá máa ń sápadà lórí ẹgbẹ́ a ìrọ̀lẹ́ ṣiṣẹ́ yìí àmọ́ látara pé ọlọ́run ọba àlejò ọlá ó ti palẹ̀ máa alẹ́sọ̀láwà lè sọ́lá ìtàlẹ̀ tí jẹ́ lálátúrẹ́ ìran gbogbo ayé síbẹ̀síbẹ̀ náà ọlọ́ọ̀bá àdìjọ láti ń sọ àwọn tó rà kalẹ̀ láti lè máa fi gbogbo ìgbọ́ta alẹ́sọ̀láwà lè sọ́lá àti láti lè máa fi ọkà nẹ́bí balẹ̀ pípé tẹ́ ọlọ́ọ̀bá àdìjọ lálọ́rọ̀ ń tẹ́ bí ogun tó wà wù kó pàdé

gbogbo tó náà bá ń pàdé látara pé ìṣẹ́ ọlọ́run bá àdìsí ọlá nínú lódodo gẹ́gẹ́ bí àníṣọ́lá àwàjọ sálà tó ti fi wá. nítorí pé àníṣọ́lá àwàjọ sálà anábì ní àlùlára wàrà sábìlì àdìyà anábì ní àwọn onímọ̀ àwọn àbá wàrà sábìlì àdìyà anábì ní àwọn náà ni wọ́n ti fún àwọn anábì ọlọ́run. àrẹ́sì ọ̀páwà ní ọ̀sánlám onílàbí wà ní mú ìnáàrán wà àwọn àníbí ọlọ́run ojú fún ọ̀rọ̀ kalẹ̀ tó jẹ́ ogun dúkìá èyí tó jẹ́ wọ́n jogún owó dirham dépò jogún dinar wà ìnáma wà kò ní sí àwọn kalẹ̀ lógún òun náà ní ìmà ogun àwọn ọlọ́run yìí òun náà ni ogún tó wà mọ̀tòrì òun náà ni àlèrìkú àlùmọ̀tòrì ogún tó ókùn tó jẹ́ pé kò jẹ́ ìgbà bí ń bá bá ànábì kan kó tó jẹ irú àwọn ogún yìí yàtọ̀ sí ogún owó ogún dúkìá tó jẹ́ pé kẹ́yìn tó lè jẹ́ yóò ní ìbátan pẹ̀lú ẹni tó kú àmọ́ bá àwọn ànábì ọlọ́run tó jẹ́ kó náà nìmọ̀ nítorí ẹ̀ máa ti ń jẹ́ òun náà nítorí ẹ̀ bá ti ní màá wọ́n ti gbọ́ ànábì ọlọ́run kọ́dà kí ẹ̀ máa jẹ́ fámìlì ànábì kọ́dà kí ẹ̀ máa jẹ́ ọmọ alágbáwá kọ́dà kí èèyàn máa sàn máa ìhàn àwọn ànábì ọlọ́run. tó bí ẹ̀ máa ti wá jogún màlọ́dà àwọn ànábì ọlọ́run kí ogun ìyọba rẹ̀ jẹ́ ogun tó wà ọ̀tẹ́ntì ó gbọ́dọ̀ jogún dáwà lọ́dà àwọn ànábì ọlọ́run ìmọ̀ tó ń mọ̀ yìí ó gbọ́dọ̀ máa sí pé òun máa pèsè lọ síbẹ̀ ó máa pè àwọn èèyàn sí ojú ọ̀nà ìmà tó mà yìí tó bá wá ìmà yìí ìmà tó yìí yóò máa fi jẹ́ tó bá wà ọlọ́run ìmà ìmà lílò ni ìmà tí wọ́n máa lò ni ẹlòmí yóò ọlọ́run níbi ìmà eré eléyìí nìsín kò ju ogún tí ó sáǹfààní fún ó kàn nímọ̀ lásán kò bẹ́ẹ̀ bá tó wá nímọ̀ ìsán ó jogún lílò lọ́dà wà lọ́dí ọlọ́run ó tún gbọ́dọ̀ wá jogún ìgbìyàn lọ sílẹ̀ dáhàwà ó gbọ́dọ̀ jogún ìfojúkòkòrò bóòlù àwọn èèyàn náà ó ti sàǹfààní báwọn náà ti wà nínú ilé wá wípé èèyàn máa pèpè lọ sójú ọ̀nà àwọn èèyàn máa pè gbé lọ sí ojú ọ̀nà làwọn Ànábì sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ wá jogun sùúrù látọ̀dọ̀ ànábì náà nítorí pé kò sí pé èèyàn ṣe pépè tí ò ní la wàhálà lọ́wọ́ kò sí pé èèyàn ṣe ní máa pàdé ìnira látara pé èèyàn tóbi ọ̀nà ànábì látara pé èèyàn tóbi ọ̀nà Islam èèyàn pàdé ìnira nínú ọ̀rọ̀ èèyàn pàdé ìnira bóyá wọ́n júyàn ni èyí ó pàdé ìnira látara pé bóyá wọ́n fúnlẹ̀ máyàn àbí wọ́n léyàn jáde nínú ìlú ẹ̀ àbí nílé rẹ̀ gẹ́gẹ́ bí ànábi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ànábi ti pàdé gbogbo ẹ̀. tòun wá sí bẹ́ẹ̀ náà ẹ ọlọ́run bá àdìjọra tó wá máa ń ṣe kíni nínú máa sọ àyàkárẹ̀ láti ṣe kíni láti fi pẹ̀sùn sí wa lọ́kàn láti fi mú omi tútù sọ́kàn láti fi ọkàn balẹ̀ pé ìṣẹ́ ìṣe yìí ọlọ́ọ̀bá ìṣọ́lá ló náà nínú ẹ̀ òun náà ni Suratu Sharh èyí tí ọlọ́ọ̀bá àlejọ́lá ń sọ fún ànábì الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارتب aláwọ̀ bá rikẹ̀ láti sọ fún ànábì sallallahu alaihi wasallam ipe alam nashrah laka sadrak sábà wo gbólóhùn yìí ó wá ní istifham ní ìbéèrè gbólóhùn alam ìjẹ́ àwakọ́lá fẹ́ ìgbáyà rẹ̀ ànábì sallallahu alaihi wasallam fún ọ ìyá àwakọ́lá jẹ́ kí ìgbáyà rẹ̀ ó fi kí ni ìgbáyà rẹ̀ fẹ́ yìí kìí ṣe fíjíkà rífẹ́ o kéyìn ó fẹ́ láyà fún nípa láyà fọ́ o ẹ àwọn alájẹ tí igbá yàrá àlọ́lù sallallahu alaihi wasallam jáwà tá a jó báyìí ìjáwà kọ́la san ìmọ́lẹ̀ nínú igbá yàrá àlọ́lù sallallahu alaihi wasallam wọ́n ní ìsìfàm tó wá ní yìí wọ́n ní àìsìfàm lè jẹ́ sírí yàní eléyìí ọlọ́wọ́n bá àlejò ọlá ń fi hàn ilẹ̀ ni nítorí pé nǹkan tó ti tẹ̀lẹ̀ ni ìtumọ̀ rẹ̀ náà ni pé tẹ̀síwù rẹ̀ náà ni pé kọ́ọ̀tù yàrá ẹ̀mẹ́ lẹ́sẹ̀ sọ́dọ̀ ilé ànábì o àwa la fi kíni àwa la fi gbáyà rẹ̀ ilé ànábì sallallahu ẹ̀rí ọ̀nà tí ọlọ́wọ́ bá rí ṣọ́lá tí ó gbà ti ààyè sínú ọkà anábìsínú báyà anábì sallallahu alaihi wasallam tó gbà tan ìmọ́lẹ̀ sínú ọkà anábì sallallahu alaihi nípa ní ni ọ ó ṣe ó fẹ́ ọkà Ànábì sallallahu alaihi wasallam láti lè bá gba ìgbé yàgúnà mùsẹ́fì án yọmọ́kùnrinláàrí ìnàwó ẹ̀yìn tí ọkà Ànábì sallallahu alaihi wasallam kó lè bá gba yìí láti gba ìdájọ́ ọlọ́run ọba àlejọ́lá láti gbà wọlé ìnàwó ẹ̀yìn yàrá pẹ̀lú ìyàrá méjèèjì sí ìdájọ́ ọlọ́run bá àdìsọ ọlá máa jẹ́ òun náà ni hukmullahi shar'i wa hukmullahi al-qadari ìdájọ́ ọlọ́run bá àdìsọ ọlá èyí tó jẹ́ ti ìdájọ́ ṣẹ̀ríà nínú òfin ẹ̀sìn ọlọ́run bá àdìsọ ọlá sí ìgbáyà lẹ́yìn bẹ́ẹ̀ láti gbà á kò sí ìjọsìn tó nira bá Nabi sallallahu alaihi wasallam nínú òfin ọlọ́run nínú àwọn nǹkan tó jẹ́ àfẹ́ ni àbí nínú àwọn nǹkan tó jẹ́ pé ìtọ́lọ̀ ọba àlejò ọlá tó ní kó mọ́tò kéré tó ní kéèyàn jáde lẹ̀ eléyìí nínú orí láńlá ni tọ́lọ̀ ọba àlejò ọlá tí máa ń ṣe fún àwọn ẹrú ẹ̀ tọ́lọ̀ ọba àlejò ọlá ti sọ fún wa nínú àyà ní inú alukur'an wọ́n ní bàbá yóò rí islam ẹni tọ́lọ̀ ọba àlejò ọlọ́ba fẹ́ fọ́nà mà yẹ́sọ̀ àtọ́dọ̀rọ̀ hù lílì Islam ọlọ́ọba àlejò ọlá yóò tún ní yóò sì fàyà ìdáyà rẹ̀ lílì Islam láti gbogbo bá ti kíni láti gbogbo bá gba Islam wọlé ẹni tọ́lọ̀ ọba àlejò ọlọ́ba fẹ́ fọ́nà mà ọlọ́ọba àlejò ọlá ẹ̀jọ́ alùpọ́dọ̀ ọ̀hún lọ́yẹ̀ pàdù àrọ̀jà ọkàrí ó fún pípẹ́ gbogbo ń tẹ́ bá ń sàlàyé fún inú àlámàrí ẹ̀sìn kò sí kankan tí ó ráyè ṣòfò nínú ọkàn rẹ̀ níbẹ̀ ọlọ́ọ̀bà àlùjọ́lá ó wá sí bẹ́ẹ̀ fún anábì sallallahu alaihi wasallam ó ní kí ọkàn anábì sallallahu alaihi ìdájọ́ ọlọ́wọ́ bá nìjọlá ìgbẹ́jẹ́ ti ṣẹ̀ríà wàhùnmùláyì subhanahu wa na al-qadari bákan náà láti lè bá gba ìdájọ́ ọlọ́wọ́ bá nìjọlá èyí tó jẹ́ ti kádàrá ìtọ́lọ́wọ́ bá ti ṣe rẹ̀ kalẹ̀ èyí ti fún ọlọ́ọ̀bá àríkọ́lá ó fi ṣe orí lálọ́pàá ànábì sallallahu alaihi wasallam nítorí pé ẹ̀ta bá ránṣẹ́ tọ́kàlẹ̀ ní wá fún pípẹ́ tí ìsànṣán bá bẹ̀rẹ̀ sí tó ti wá di pé ń sara àwọn tá a wá rán sí ń kọ́ bó ní ó ti wá rí lọ́dọ̀ sí wọn ọlọ́ọ̀bá àríkọ́lá fi eléyìí ó fi ṣe jẹ́ pé

ìgbà ìyá yóò máa fẹ̀ sí àwọn nǹkan tó bá jẹ́ ìjọsìn fún ọba àdìjọ́lá básìkò ló bá tó yóò máa retí àsìkò lásìkò ló tó tó àmọ́ ẹ̀rí àwọn tó bá jẹ́ mùnàfíìsì àbí àwọn tí àrùn bá ń bẹ̀rù ọkàn wa ọkàn wọn máa fún pínpín níbi tó bá jẹ́ kí ni tó bá jẹ́ ìjọsìn ọlọ́ọ̀bà àdìjọ́lá ẹ̀rí bá tọ́lọ́ọ̀bà àdìjọ́lá ń ròyìn àwọn mùnàfíìsì ọlọ́ọ̀bà àdìjọ́lá níwáyé ìlà kọ́ mọ́ ìlà sọ̀lá ti kọ́ mọ́ ìsàlà

àbúrò ní ọ̀rọ̀ ọlọ́run láti ṣe ẹni òfin ọ̀rọ̀ ọba àdéjọ látàkì ní ṣẹ̀rí àyè nǹkan kan ni tó jẹ́ pé kí ní olùbá wàfíkàlù nǹkan kan ni tó jẹ́ pé nǹkan tó lágbára tó ń wo ìgbẹ́ lára ṣẹ̀rí òun náà ni wọ́n máa fi ń pe ẹni tí a bá tó bá ti sàlágà tàbí ọ̀pọ̀lọ́ ẹni tá a pa aláṣẹ tó ti nǹkan tó jẹ́ pé yàrá sí ìhí kò lè fà. ìrun kíkí yóò owó àmọ́ ẹni tó bá wá jẹ́ pé kí ni ẹni tó bá jẹ́ pé ìmọ̀lì bá bẹ̀rẹ̀ ọkàn rẹ̀ yóò àrùn fún un kí ẹ bẹ̀rẹ̀ ní gbogbo dáadáa kọ́lọ́mù àlejò ọlápàtẹ láti ṣe. ọtí mímu inú nǹkan tí máa wù ọkàn ni ìnájú ilé inú nǹkan tí máa wù ọkàn ni àmẹ́ ọba àti ìjọba tó bá ti rẹ̀ tó bá ti lá ọkà tó ti mọ́lẹ̀ sínú ọkà tó yẹra sọ láti ṣe ẹwà ní Yusuf salam ọ̀dọ́ ni òun náà ni anabi yusuf aleyhisalaam ìyàwó ọba ẹ ọwọ́ àtìkíni ọwọ́ afẹ́ láti ké sí anabi yusuf aleyhisalaam kó bá wọn lájọsìpọ̀ àbáwá ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n ní ṣáàgùn wọ̀mùrá àti àdùn ọ̀dọ́ àtìyàwó ọba wà màkánù káàlì àti àyètòkò àyètòkòfò sẹ́yìn kankan bẹ́ẹ̀ wà áàlì àyètòkòfò balẹ̀ wà bẹ́ẹ̀ kìí ṣe tó ti tó wà bóyá àwọn ìtàn wá ń pè ní bóyá àwọn ìtàn wà àwọn kan ó lì kìí ṣe pé kámẹ́rà ń bẹ ní

bẹ́ẹ̀ tó bá fẹ́ fà ọdún náà àti ìṣẹ̀lọ́ ọba àdìjọ́lá irú ẹni báwọn tó bá kọ̀ lálẹ́ tó bá lò ṣe ìsìnà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ yẹn wá parọ́ mọ́ tó bá pariwo mọ́ lé ní irọ́ tó pamọ́ láàrin àwọn èèyàn lè ìwà àtọ́lọ́wọ̀n

tó bá sọ̀rọ̀ yóò parọ́ ìbàlí ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ jìnnà sí rọ́ kọ́dà kó jẹ́ pé yóò rí àlejò òdodo ìyàwó jẹ́ níbi òdodo àbí yóò rí ìnira níbi òdodo eléyìí èyàn ti máa fi kọ́ ọmọ láti kékeré ní èyàn ti fi kọ́ ọmọ láti kékeré ẹlòmí ni ó máa kọ́ ọmọ rẹ̀ rọ́ láti kékeré kọ́ ọmọ bá ti ń kọ́ tó wá lé

ìyọ ẹ̀mí ara mi kò ní pé bóyá gbogbo pé ṣe báṣe lè ráyè wọlé iná nafsa la àmárọ̀ tó mi sùn nítorí pé lágbájú ẹ̀mí tẹ́ rí a máa ṣe kí ni a máa pààyàn láti lọ́pọ̀lọpọ̀ ní ìta

tẹ́yẹ̀ wá tó kẹ́ni tẹ́yẹ̀ sí ní màsàlá ìmà àtọ́kà rẹ̀ ó tó sí pẹ̀lú àìmà kan pẹ̀lú àìmà kan bẹ̀rẹ̀ rẹ̀ lórí ìnáwó òwe kò ní ọdún tó bẹ̀rẹ̀ àìsàn wà wà ní ọ̀sán aláyé ní wọ́n mú iná korúkọ rẹ̀ abẹ́rẹ́ ẹ́ kọ́ tó kẹ́ni àbí iná korúkọ rẹ̀ òtírin aláyé ní kọ́ tó kẹ́ni kọ́ gbó kọ́ fi bọ́ ní láti àmọ́ ní èrí aláìsàn wà rẹ̀ sọ́lá fún olóore fún ọdún tó kẹ́ni kó fi ọwọ́ rẹ̀ kó fi pàdé pẹ̀lú ọwọ́ tó ń

ìdàn ẹnìkankan tọ́nà ọba àríkẹ́lá bá ti rí ká mọ́ sí àgbọ́dọ̀ máa ṣe gíní àgbọ́dọ̀ máa ṣe ra wa sínú temptation ẹ́ nínú àyè sákámọ́ ṣe ra wa sáyè fún ọ́n tí ìdájọ́ ti gíní ìrákì ìráyè àmà sáfún tí ò gíní àmà sáfún tí ò dáadé ànábì ọ̀tà rẹ̀ máa síbẹ̀síbẹ̀ náà àlẹ́sọ̀lá ọ̀dọ̀ sọ́lá méjì ní ìlà ọ̀dọ́

lọ́jọ́ tí ò síbò ní kankan àbùkù tọ́lọ̀ ọba àdìjọ́lá bá dá òbí tọ́lọ̀ ọba àdìjọ́lá tọ́lọ̀ ọba tó kalẹ̀ òun náà ló ti kíni òun náà ni yóò wà lọ́jọ́ òun wà ní òun. ní àwọn kàtígórì kan bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn máa fẹ́ ní gbogbo yìí. ní àwọn ẹni ní aṣíwájú òkú aṣíwájú orílẹ̀-èdè aṣíwájú ìletò aṣíwájú local government ẹ̀ ìmáàmù mọ́sálásí tó tàbí jẹ́ olórí aṣíwájú ilé ààbè tó jẹ́ onídọ́gbàdọ́gbà ní ti orílẹ̀ láàrin àwọn tó wà lábẹ́ wọ́n tó ní ìyàwó méjì tó láwọn ọmọ ìwọ́sọ́fà rẹ̀ gọ́ọ̀mẹ̀ntì kan ìwọ náà báwo ló ti wá sí ọgbà ìjọba láàrin wọn ẹ̀ ìwọ náà ti tọ́jú àṣíwájú yìí àlejò wa ni ọ̀gá àgbọ̀n mẹ́ta mi tọ̀ àti dáa àti ọ̀dọ́ tó jẹ́ pé ó ti fi ó dàgbà sórí ìjọsìn ọlọ́ọ̀gá ìjọra láti kékeré. àwọn àwọn àwọn àwọn sọ́là wọ́n ní àwọn ju àwọn lójú tẹ́ ẹ̀ bá rí àwọn ọ̀dọ́ tẹ́ ẹ wá ní gbẹ́gbẹ́ni ẹ wá ní gbẹ́gbẹ́ni tó ń bójú tó òun náà ní ẹ̀dọ́ ọlọ́ọ̀gá ìjọra lásìkò tó jẹ́ pé ewu bẹ lásìkò tó àlàáfíà bẹ lásìkò tó jẹ́ pé mo lè gòkè mo lè pọ̀ mo lè bẹ àwọn àìsí ọ̀dọ́ wa pa ọmọ náà wáyé ẹ wá sí ẹ wá mú ilé ìjọba àwọn àìsọ̀lá ìtàyé nì kàyéfì náà ti bá kan náà kejì ẹ nígbà tá a wá dá tó jẹ́ pé mo lè wúlé rí ẹ̀yìn ti tẹ̀ ẹ̀ kò lè rí dáadáa má àwọn àti pé ìdíwọ́n náà wà náà láti má bá a èyí ọtí ìdí ìrújó ìdí tẹ́tẹ́ ìdí ìlà ìdí àdáda alẹ́ nínú ẹ̀sìn ìbẹ̀rẹ̀ tí wọ́n bá gbàlagbà yáa lẹ́yìn ìmọ̀ tó tẹ̀yàn lẹ́gbà owó tó yẹ kó ti wá owó ẹ̀dá rẹ̀ yáa ìdá wa ló dé yóò ẹ ọlọ́pàá lẹ̀ mí àbí sàǹgbà tí ẹ bá wà lọ́dọ̀ ẹni kan máa sàn nígbà tó kó tó tó lù rẹ̀ ẹni kan máa sàn yáa bàtà tí màá bá fi wọ́n ní títí nìyí ẹ̀ ń kúrò àwọn ẹ̀ máa pa owó ẹ̀sìn by chance bá mi wọ bí sí ẹ kí ni kí ni kàwọn náà tó fi hàn lọ́kà balẹ̀ kálàáfíà ni wọ́n ìgbà láti àwọn tó fi hàn lọ́kà balẹ̀ àmọ́ ẹni tí ó rẹ̀ tó kù táwọn tó máa jẹ́ ìdílé àá kọ́dà tó tó dé kọ́dà tó ti báyìí àti ìdílé àti ìdílé báyìí ẹ wọ́n ìgbà ẹ̀rí ó ẹ̀rọ kí ni kí ni gbábọ́ọ̀lù tó ti dì ó bá rẹ̀ nínú agbábọ́ọ̀lù tó lálàáfíà ni wọ́n ìgbà láti àdínkù àwọn jẹ àìmọ́ tó bá jẹ́ pé owó ni àìmọye olówó ń tó kú tó bá jẹ́ pé ọlá ni àìmọye ọlọ́lá tó kú ni àìmọye alíbi ní ìran tó kú owó àwọn nǹkan yìí àwọn nǹkan yẹn ní máa ń bẹ ní ẹ̀ àwọn lọ́kà àwọn ọ̀dọ́ àwọn ìfọ̀kànbalẹ̀ àádáadá àlàmàlì dáa àwọn ọmọ ilé ẹ̀ tó bá ti borí àjọ ó ní máa jẹ́ ó ní máa parẹ̀ lẹ́yìn rẹ̀. àwọn orí àwọn ọ̀dọ́ wọ́n wá ní ìgbà àríwíjẹ́ ìṣọ́lá ọba àríjọlá àbọ̀rọ̀ tí wọ́n aláwọ̀ ọ̀sán ló máa ti alápàdé aláwọ̀ tí wọ́n gbé ẹ̀kọ́ aláwọ̀ tó tó ní àná àríjọ ọba wa ní ìṣẹ́lá láwọn ọ̀dọ́ tí pé wọ́n bẹ gáràjì tí wọ́n tọ̀gá wọn ta tí pé wọ́n bẹ ní wọ́n ní kókó àti ìta náà rí wọn tí wọ́n ti gbó tẹgbẹ́ wọn bẹ níbi tí wọ́n ṣe yàwó yàwó tó jẹ́ pé owó olówó ẹ̀ wọ́n ti bá díẹ̀ máa lórí íńtánẹ́ẹ̀tì irú wọn bẹ tí wọ́n ṣe yàwó pọ̀ tẹgbẹ́ òkú wọn ṣe káàkiri irú wọn sọ pé ó fẹ́jì dàbí àlọ́ ilé tó kan ó wá jáde dàbí àgbà ó ti wáyà tó tó kan ó lọ́wọ́ sọ àìdàbà ní bá jáde lóhùn wọ́n pọ̀ káàkiri irú wọn bẹ tó jẹ́ pé wọ́n làwọn ní ilé ìgbàlẹ̀ ilé ògùn olùdíjẹ tó jẹ kọ́rẹ́tì pé ìlú òkú lélẹ́yìn lọ́dọ̀ náà àwọn àti òkúrò àwọn àlàmúdá àti báyìí tàbá wá ní àkọ́dọ́ tó kọjú sí ẹ̀sìn ọlọ́wọ́ bá ìjọba tó yẹ kí wọ́n máa dùn bí. àwọn ọgbẹ́ àti ẹ̀sìn kọ̀ọ̀kan balẹ̀ kó ti àwọn aburú fẹ́ẹ́ kí wọ́n máa dùn bí lẹ́yìn. ó tó kó yàn fún yàn fẹ́yàn báyìí láyé lórí súnà lẹ́sọ̀ láwàlẹ́ yóò sì máa kọ àìdá fún yàn. Àdìsọ̀wọ́ àwọn yóò sọ̀lá mú, àdìsọ̀ wá ní ọ̀rọ̀ tuntun kọ́lù owó mọ̀ á lẹ́kùn sí màtá yìí. Nínú àwọn tí ó wà nínú abẹ́ ìgbòkí ìgbà tí bá wà ní oòrùn, òun náà tó jẹ́ pé ọmọ rẹ̀ tó papọ̀ mọ́ inú mọ́tíláṣí, owó rí báwo wà, ọmọ rẹ̀ tó papọ̀ mọ́ inú mọ́tíláṣí. Kò ó ké lórí náà ọkà lórí wa pé àlàkàrí ọkà àlàkàrí náà ọkà lórí wa máa lórí ọdún máa lórí náà ọkà lórí wa ní nàìjíríà. kìí ṣe ẹni tó jẹ́ pé pásítọ̀ bá tún dára tó yóò tún máa wọ pé mo fi àti mo kára kárí láyé ìdáàbò tí mo kára kárí náà láì gbà wọlé gbà nígbà tí ó bára. àlàyé mi wẹ̀ bẹ́ẹ̀ òun ló wà lábẹ́ òbí tó àbí arákùnrin kan tó jẹ́ pé obìnrin kan pè é gáàsì máa ń gbọ́ ní gáàsì máa ń tó nínú ọjà báyìí obìnrin tó ní obìnrin tó ní kò ní gbajúgbajà obìnrin wọ̀jà báyìí ó tún wá lẹ́wà olówó ó tún tẹ́lẹ̀ ní kókó lẹ́wà ó wá ìbá ìṣe arákùnrin pé à máa bọ̀ wá nípa tó máa jáde ẹ nípa náwó pọ̀ kí ni ìjọba ó ní ìṣìṣẹ́ ìṣe fún ọ ó wá fi arákùnrin alábí bàbá rẹ̀ yìí ní àpá àkùnmá èsì òkú náà ní à ẹ̀rọ ọlọ́pàá mi ò ní àpá àkùnmá kó ló máa ti gbìnà ẹ̀ gbogbo tí ó yóò ti gbìnà nǹkan mẹ́ta ń fa ẹ̀ láti máa gbé obìnrin yìí nìkan obìnrin tó ní kó ó tún wá ní ìjà máa yìí ó tún ní ẹwà ẹ̀ arákùnrin gan fúnra rẹ̀ gan yóò tún wá lórí yóò ní àtùn ìgbádùn látara sí ni látara àgbẹ̀sùn tó bá ti pẹ̀lú ẹ̀ nǹkan àwọn nǹkan tó lágbára ti tètè àti máa gbalẹ̀ wọlé lára ni tó jẹ́ pé àtọ́lọ̀ ọba àti ọba àti ìjọba bá ta ni ló ń lọ tó ní mo tún wá lẹ́wà ẹni tí ò lọ tí ò lówó tó lẹ́wà náà ọkùnrin tó rẹ̀ wá káàkiri gbogbo bá fẹ́ tó bá fẹ́ mọ̀ káwọn aṣọ bí òkúta tó lówó ọ̀kọ́rẹ́ ilé àpapọ̀lá ó wá sọ fún mi ah ọ̀rọ̀ ọ̀gbà yìí ẹ̀wọ́n tó tún bá wọn tó bá jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà ọlọ́run bá rẹ̀ sọ ló kù nínú àwọn tó wà ní ìlú tó bá jẹ́ ọ̀gbẹ́dà kìyàmà. ẹnì pé ìṣẹ́ni yóò ṣe wí léyìí àyàfi sọ́nà bá rẹ̀ sọ́nà bá ti kéde ọ̀wọ́sà ọ̀wọ́sà aláhùn kàlùbáhù yòókùnrin àtẹ̀lẹ́ ẹgbẹ́ ọba àdìgbà lábẹ́sẹ̀gbẹ́ tó ti pé nípa ọba àyè ẹgbẹ́ wọn bá ọlá bá tẹ́ tó bá fi ọkàn rẹ̀ tó sí láti gba àwọn òfin tó jẹ́ òfin ìṣẹ̀lẹ̀ yà òun náà láàmú àríjọ́ máa ṣe kiri máa jìnà tó sí. ẹ wá fífẹ́ ọkàn fífi ìgbà yìí sínú ọkàn lè ó lè padà fún ìdájọ́ ọlọ́wọ́ ọlá tó jẹ́ pé òun ẹjọ́ ọba ìṣẹ̀lá lọ́dẹ sàánú ọba nìkẹ́ yàní gbogbo gbà òun náà ní irú ẹ̀sìn láàmú yóò ti fi nínú ọ̀sán rẹ̀ nígbè mí ní gbogbo tọ́lọ̀ ọba ìṣẹ̀lá bá kọ́ ní kọ́dà rẹ̀ ẹ̀ gbogbo náà ní oṣù màdá ẹ̀ fífẹ́ nílá ìlà àtọ́ wàláwú má àkàlù ìtọ́lọ̀ ọba ìṣẹ̀lá bá kúnyà òun náà ló ní wàláwú má àkàlù ìtọ́lá ti mú kó nínú dúkìá ìrún náà ló ní ẹgbẹ́ wọn bá ìṣẹ̀lá wọn gbáyé wọn gba wọn kọ́ máa yóò gbáyé ìdájọ́ wọn bá ìṣọ̀lá irú ẹgbẹ́ yóò tún ní ìdìnnà nìkan lò kánáwó bá dé ẹ̀ ní pé àdáwò yẹn ò ní dààmú ẹ̀ àdáwò yẹn ò ní dààmú àárín ẹ̀rẹ̀ àtọ́wọ́ ọba ìṣọ̀lá lù mélòó mélòó àwọn èèyàn yìí tó jẹ́ pé àdáwò ó ti dákọ̀ ní kíkẹ́ fẹ́ẹ́ kálẹ̀ láàrin àtọ́lọ́ látara pé ọmọ èèyàn ó kú lọ́mọ yẹn kú ni olóbá torí ẹ̀ ló ah, àwọn tó kù yóò kọ́dà wọn ní kọ́mọ́ bá wẹgbẹ́ ayé láti gbé láti gbé káwọn yòókù yìí bá gbé nínú sábà rẹ̀ náà lọ. àlejò sáré sáré sáré ẹ àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òkùnkùn ẹ àwọn ẹgbẹ́ àjẹmọ́ títí òbẹ̀rẹ̀ ti máa yóò ti máa káàkiri nínú wá káàkiri nítorí kíni nítorí pé káàkiri àwọn ọmọ ọba àdìjọ́lá ẹ ọmọlá ní àlùfàdà ìdájọ́ tọ́nà ọba àdìjọ́lá ìdájọ́ tọ́nà ọba àdìjọ́lá dá fún nínú kádàrá kò bẹ́ẹ̀ kò bá ẹlọ́wọ́ ìdájọ́ fẹ́ lómi àìnírọ́mọdé ọlọ́run ọ̀hún tó dájọ́ fún mi ẹlẹ́ni wàá dà mí bá títí lọ́sọ̀ àti ẹbí mọ́ náà òtún tó burú bẹ́ẹ̀ ebi kéèyàn ní àjẹsà ìwé gbogbo mọ́lọ́n máa ń bẹ ọlọ́run lọ́sọ̀ lónìí kọ́lá àwùjọ kọ́lá bẹ́ẹ̀ bá ti dé sínú ìyá àjù kéèyàn ti dé éjì náà pè ní lẹ́nu pọ́ọ̀sì wọ́n tún máa bẹ ọlọ́run ẹ̀wọ̀n asọ́kọ̀ pé àwọn ti kọjá ilé ọmọ rẹ̀ ti tẹ̀kínní kan ilé kan ti tẹ̀kínní kan tọ́lọ̀ ọba àdìsẹ́ lọ́ba fẹ́ ti dá lọ́ba fẹ́ ti ọ̀dára ẹ̀ ilé ọmọ rẹ̀ yóò fi yóò rí fáìlì fún ọ yóò ti tẹ̀kínní yóò ti ja ọmọ láàyè ìlú ìgbà. bí ẹ̀ bá fẹ́ wo kókó ọlọ́run yóò wò kó má. èyí ti pé alẹ́ tó máa ń sá òun náà ni pé a ògbó àdúgbò bá ti tó bàgbà. àwọn ọ̀nà bá kan bẹ tí a bá tó wá wọkọ̀ tí a bá wá sọ̀kalẹ̀ tí a bá wá wọkọ̀ ojú omi tí a bá tó wá wọkọ̀ ojú omi bí a bá tó bẹ̀ wọn àwọn tẹ̀lé tó wá tó wá gbàdí sá. wọ́n ní a ah, wọ́n ní bá a ti bàbá wọn ní ìbá dé bẹ́ẹ̀ ẹ̀ kọ́lá wá wọ́kọ̀ pé ìná ní ọmọdé ló fẹ́ òun lọ́mọ kádàrá ọlọ́run dé bá níbi ọ̀dọ̀ àwọn aláwo lẹ́gbà ọba lóyún yóò wá rí pé a ah, ọ̀sán bẹ̀rẹ̀ wà bàbá yìí bàbá aláwo ní wàá tún ní ọkọ̀ yìí bá ọmọ òun yóò máa dúpẹ́ fún òbíjú gbọ́dọ̀ gbà ìjọba ọ̀gbọ́dọ̀ gbà ìjọba mọ́ ìsáyà máa gbàgbẹ́ wọlé ìyànlá tí yóò bá ti ní kíni tí ìdáyà yóò bá ti bẹ̀rẹ̀ fún ìdájọ́ ọlọ́run wà ní ìjọba tọ́lọ̀ bá dá lé yóò lé lé náà yóò kú lórí ẹ̀sẹ̀ ní ìkàkà yóò ti máa ṣe ẹ̀kọ́ ló ti fi sí ẹ̀rẹ́ ẹ̀sùn lè gbé sí inú ẹ̀sùn lè gbé sórí ìlàfẹ́ta eléyìí àwọn ọmọ wẹrẹ lẹ́mọ̀ ti sàrà àbú eléyìí ní ìsàlẹ̀ ẹ̀mọ̀ lọ́dún ṣe eléyìí kọ́lá àwọn oṣù fẹ́ lómi kan ẹwà ti di ìyàwó èyí ẹwà kan ẹmọ wa jó káàkiri nípa ọmọ ọlọ́mọ ọmọ lórí jó wá jó dáadáa tán wọ́n yàtọ̀ ẹwà lómi ọmọ wa èyí ti ti jẹ́ lómi abẹ́ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ alùpàjẹ̀ ìdáhù àfihàn ìrọ̀lọ́n kọjú abẹ́ pé tó bá wọlọ́n ọlọ́run bá ní kẹrù sí lájọ ẹ wá wò ní gbogbo ìdájọ́ ọlọ́run bá ní jọlá ọlọ́run bá ní jọlá ti sọ kalẹ̀ sínú kádà kò síbẹ̀ síbẹ̀ náà ó tún wá sí kí ó tún wá ní ìdúró ọlọ́run bá ní jọlá tó wá ní jọlá tó yá eléyìí nínú ọ̀nà tí ọlọ́run bá ní jọlá ti máa gbà ti fi ìgbà ìyà àyà ti máa fi pọ̀ yóò máa fi tẹ ìdáyà ni. alábi sọ wá wàhálà ìwọ̀n sọ̀lá alábi fi tú ìmú wa ọ̀nà tó ọ̀nà tá a gbà tá a fi máa ẹni ká dàrọ ọlọ́wọ́ bá àlejò láyé tá a máa fi gbà wọlé òun náà ní kíni òun náà ní ká ti di ọmọ wa ká dàbọ̀ yọ ọmọ wa ìgbé gbogbo tọ́lọ̀ ọba àlejò lábá ti òun náà ní ìwé owó tọ́lọ̀ ọba àlejò lábá ti pé òun sí gbogbo ẹ̀dá wọn bá kóra wọn jọ pé àwọn tó kù ìkàyè ó ti kò ní pé bẹ́ẹ̀ bá ní nínú ọ̀sán ẹ̀ gbogbo kan ló máa rọrùn fún yàn ọ̀rọ̀ ẹ̀ ní máa bá yàn jà téèyàn bá ti àjà mọ téèyàn bá ti sàkọ́ ìdíyẹ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ̀ sí wàá fún ọ ìjọ wà lọ́kàlẹ̀ náà ló kéde pé màtá nà ní ìṣe màtá láti ẹ̀kọ́ lè ṣe à ìtọ́wọ́ àwọn àti ìjọba ti ní ó kà wọ́n láti ẹ̀kọ́ lè ṣe àtẹ̀lé kúrú rẹ̀ ọwọ́ adága bí i àìsàn wà sí ìyàbọ̀ èdè ìrẹ̀lú wá iṣẹ́ tí ẹni ẹni wọ́n tọ́ta ní wọ́n wà á mú látẹ̀yìn tó wà mú bó ti dà mú. èyí tó bá jẹ́ téèyàn kò sí ọ̀nà tí ó gbà tó fi bóun yàn. àrẹ́sọ̀ wá wà ní ọ̀gbọ́n àti ọ̀mà káà lè fi àga lábẹ́ ẹ̀kún ní ìgbà tí yóò bá ti wọ̀ kò sí bí ó ti ṣe kéde kò sọ́nà tí ó gbà tó fi mọ̀. owó àwọn ìdánwò yìí àwọn ọ̀rọ̀ mi àwọn tí ó rí mi tó jẹ́ pé nígbà ẹ̀ ń dá gbàdá máa ṣe ní practical aspect láti máa kí ni láti máa sí ọgbọ̀n tá à ń gbé nígbà a dẹ̀ wọlọ́ bá dé dáa inú máa kó bá mi ní ẹ̀ na máa ndị mi lọ́nà ní ẹ̀ òun yóò dé ní ìgbà òun yóò dé ní ìgbà yìí òun yóò dé ní ìgbà èyàn lè fi sábà ní níbi ní nǹkan tọ́lọ́wọ́ òfẹ́ kó dọ́dọ̀ rẹ̀ kó ti dọ́dọ̀ rẹ̀ àwọn àti òní dọ́dọ̀ rẹ̀ àwọn olólọ́wọ́ tó pé nǹkan ó fi ní dọ́dọ̀ rẹ̀ ó wà sára mọ́ níwà ẹ̀ ó lè tọ́ bí ọlọ́fẹ́ ní sábà bí ó wà ní ike tí kò gbóhùn gbọ́dọ̀ ní àlùfáàjì yá òní ìgbé a ìbá ti lọ náà òun tí bá ti ní ìlú bàbá mi ọlọ́wọ́ bá ti tọ́lá tí ò bá ti ní kàn ọ́ ìfọ́nà ajabari fi amúrí mọ́tẹ̀ alájúmí èèmà òun náà ni alámàrí gbogbo alámàrí tó bá jẹ́ mọ́mìnrin ajabá ni amúrí mọ́mìnrin alájúmí kàyé ti ọgbẹ̀ tó bá jẹ́ mọ́mìnrin ọ̀rọ̀ yóò máa tẹ̀lé kàyé ti alájúmí ìnà amúràwọ̀ ó là bọ̀ káyé alájúmí gbogbo tí bá ń tẹ̀lé fún mọ́mìnrin yẹn ní orí yóò máa jẹ́ lọ́dọ̀ wàlẹ́ ìtàdáríta ilà ìmọ̀mìnrin eléyìí ò àbẹ tó bá jẹ́ mú nílò nílò ẹni tó bá jẹ́ mú nílò nílò òun náà ni ó máa ti rí ni ó máa rí sáfẹ́ sọ yìí. àlẹ́ ní àfọ́mọ́kú àlẹ́ ní àfọ́mọ́kú bàbá àwọn tí a mú ìgbìyànjú bá kà án sọ́mà ọ̀dá àkàyọ̀ ìlàwọ̀ yóò sì lè sùúrù orin ló máa jẹ́ sí i ẹ bá ní sùúrù ya kó tó bá tàn ẹ̀ orin lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀bà ìjọra. àlejò wa ní wàyí náà sọ́mà sàrà tí ìdùnnú tí orí lálábàdé bá alẹ́ ní sàkàrù sàkàrù àìràn dàbò yóò tún wá dúpẹ́ eléyìí náà wọlé nígbà tó àjọ pé mùmí ní òdodo gbogbo tó bá dé bá orí náà ní ìgbẹ́ gbọdọ̀ máa jẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé tó bá jẹ́ aburú yóò dúpẹ́ orí ní ìlú pẹ́kọ́lọ́ tó bá jẹ́ orí yóò dúpẹ́ ọlọ́run bá rẹ̀ lọ́dọ̀ yóò tún wá sí àlékún orí ọlọ́run bá rẹ̀ lọ́dọ̀ wá sí àlékún orí ọlọ́ọ̀bá àti ìṣẹ́lá tó wá sọ síwájú fún ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn pàtó sọ pé àlọ́mùnà sọ alákàtọ́lọ́ ẹ̀rí àṣàrùkù dáwì àwùjọ́rọ̀hùn pọ̀jù ẹ̀ àlìṣọ́rọ̀hùn alìmọ̀ànàwì ìfún ìrìnlẹ́gbẹ̀rẹ̀ ìfọ igbáyà má tó jẹ́ pé kíni tó jẹ́ pé ìjọ tó wà ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ bá ànábì ní ìta mẹ́nubà lánàá o tó jẹ́ pé òun náà ní àlèkè hàn ti àlèkọ ibà ìyàmá tó jẹ́ bí tó jẹ́ àlèkè òun náà ní ìta àlùkò rẹ̀ sáà lọ́dún sọ̀rọ̀ wáwà àlẹ́ ìwòsàlá ẹnu ìwáyà sí wọ́n ní sọ̀rọ̀ sáà lọ́dún sọ̀rọ̀ wáwà àlẹ́ ìwòsàlá nígbà táwọn ti wà ní kíni táwọn ti wà ní ọ̀dọ̀ náà ló ti sábà bí tó fi gbé ọjà àlẹ́ sọ̀rọ̀ wáwà àlẹ́ ìwòsàlá pàṣẹ bẹ́ẹ̀ ni inú ìwáyà míì a rí ìwáyà míì tó jẹ́ pé ó sọ fún wa pé Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam pé ọmọ ọdún mẹ́wàá òun náà ni ìbẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ fún àti Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì sọ nínú hadith Abu Hurairah ìpè Ànábì ní èsì ìlàbí sọ̀rọ̀ alábìgbà tó ń wà nínú desert ibnu ashur kinin òun wà ní bí ọmọ ọdún mẹ́wàá wàá tó àbí bí oṣù mélòó gbà yẹn wàyí láti kàlá ní kọ́kọ́rọ́ àti ọlọ́run wa ń gbọ́rọ̀ kan lókè orí mi wàyí láti ọdún mi yàgò lónìí wájú mi àhúwà húwà ẹnìkan wá sọ fún kejì rẹ̀ pé tóun náà nù ẹnìkan kọ fẹ́ni kejì ní pé tóun náà nù قال نعم تقبلان لوجوه لم أرها قط وأرواح لم أجدها من خلف القلب ànábì ni wọ́n bá wọn pẹ̀lú ojú kan tó jẹ́ pé òun ò rí ojú rí èyí tó títọ́ ti pàdé ní láyé wàrúwà àtàwọn òórùn kan tó jẹ́ pé òun ò rí òórùn bẹ́ẹ̀ rí wọ̀sí àkùnlẹ̀ àrọ̀ alẹ́ àhàjì pàt إلي يمشيان حتى أخذ كل واحد منهما بعبده لا عجل لأحدهما مثلا أنا بني títí a méjì bá dọ́dọ̀ ọ̀hún àwọn agbá ọmọ anábì lóhùn tí ẹ̀sìn ní islam ajé ní ahàdé ìlú abánistan òun ò tí ẹ̀sìn rí pé wọ́n ti ẹ̀fọ́ kàn wọ́n tó ẹnì kejì wá sọ fẹ́nì kejì rẹ̀ pé àbíjẹ́ ìwó wàá ti àárín àwọn ẹ̀sẹ̀gbẹ́ rẹ̀ lílẹ̀ àwọn anábì wọn sẹ̀gbẹ́ òun lílẹ̀ kìí ṣe kí wọ́n sẹ̀gbẹ́ òun lílẹ̀ ní jùlùjùlù ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó a látàrágbà iná wá sọ pé áfíìsì kọ́dọ̀rọ̀ hù fàáwà àdúgbà ilà kọ́dìrí pàpàlọ́pàá wù sí ma àrọ́ ilà àdámi wàlà wájú ìgbà wá ní ọya ẹ̀sìn ìgbáyà rẹ̀ alágbáyà rẹ̀ alábi ní òun wá ní pé wọ́n la gbáyà òun ìrẹ́jẹ̀ alábi ló ń wò rẹ́jẹ̀ bìlàdámi wàlà wájà alábi ló wò sí ní ìnira pé kó wọn gbé wọn là nǹkan anáṣọ́wòrì ọ̀fáàlẹ̀ láwọn ọ̀rọ̀ bíi wàlhásad ilé yìí wá sọ pé ìdílé pé bóyá máa yọ kéta àlùbíl kéta yọ kò nílẹ̀ wàlhásad máa yọ ẹ máa yọ kí máa yọ ẹ kí náà kò ní àlùhásad ẹ̀gbọ́n àwọn àárẹ̀ ti máa wà nínú ọkàn wà ó kéde ṣe àhírà ti àlọ́ fún mọ̀nàbàdà á pàtàrà ha anábìíní wọn wá yọ ọ̀sán jáde ní lọ́sàn tó dà ẹgbẹ́ bí kéde jẹ́ ẹ̀jẹ̀ kíkì arábìnrin wa fi ẹ arábìnrin wa wọn sọ fún ayọ àwọn ọmọ ìwọ̀n yọdá lù kejì wa sọ pé àdìsẹ́ni wọn fi ti rọ àfàwọn rahma wọn yà dá ọkùnrin padà sílẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dá padà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ fàìdá nípa ìlẹ́bí akọ̀rẹ́yà tí wọ́n ti lọ ثم أتى إبراهيم الجلي اليمين وقال عبد واسلم anábìrì lẹ́yìn ìgbà tí wọ́n wá gbé ọkà yẹn wọ́n wá gbé síbẹ̀ tán anábìrì kan náà wọ́n wá mú àtàǹpàkò ẹsẹ̀ òun anábìrì wá ní ìbáyìí ó ti wá ní àtàǹpàkò ẹsẹ̀ òun bàbá rẹ̀ ágùn wà sí ẹ̀mú wọ́n wá ní kò dìde ẹ̀ wà á dìde kò sí kíni kò sí gbádùn wàràjá tó bí aájò ìfàtàn ó ti wá sí pé àgbàlagbà náà àánú àgbàlagbà máa jù ẹ̀rì pé làbẹ́sọ̀ láwọn ọ̀dọ́ sọ́lá máa fi tẹ̀ mọ́ pẹ́lẹ́ ìsàmì náà anábìrin kò sí inú wa o máa ń lámú yàrá àmúsọ̀ bí ìrànà ó ti wá ti máa ṣe àwọn kékeré àwọn kékeré èyí ya nínú èyí ya góòtù tọmọ fìyà jẹ́rù bá ọmọ kékeré ẹ̀rọ nínú ló tún máa dùn bàbá tó bí ọmọ kò lè bá rí

ànábì àwọn máa bá àwọn ọmọ kéékèèké ní ọ̀bá wọn ṣeré hátà sábà ń ṣeré báyìí sábà ń sábà ń ṣeré ìjọ ti ṣeré ju ọ̀tá mẹ́ta kọjá ànábì ó ti kí ni ànábì ó ti mọ̀ sára wọn sùn. sọ eléyìí ẹ̀kọ́ nínú ẹ̀ka sọ̀rọ̀ dàbí sọ̀rọ̀ àwọn àlejò sálà nígbà máa máa ya olójú bá lérú ọmọ mi gbogbo wọn ni wọn ti jẹ́gbọ́ ọmọ kéékèèké gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ànábì ní wàlámù yóò hásì wàlámù yóò wá kér kẹ́ni ìrànà ànábì kò sínú wa ẹni tí ò bá ti kí ẹni tí ò bá máa fún àgbàlagbà ní bí o ti máa láàrin ọmọ kékeré gẹ́gẹ́ náà yóò máa fún àgbàlagbà yìí yóò máa fún àgbàlagbà yìí àwọn tí yóò máa fi fún àgbàlagbà yìí pọ̀ ní ìlú ìbẹ̀rẹ̀ tó jẹ́ pé tẹ̀rí àti kíni tẹ̀rí àti ó ti làákàlẹ̀ fún wa níṣẹ́ ìbẹ̀rẹ̀ tó jẹ́ pé kíni ó jẹ́ pé alájà ló gbé wá fún wa ẹ̀ tó jẹ́ pé alájà wo ti ṣe kíni kò ní ìtakùn fún àgbàlagbà alábìnrin bí àgbàlagbà àtọmọdé kéré alábìnrin bí ọmọ sábà ọmọdé kéré tó ti kíni olùkọ́kọ́ sálámà ságbàlagbà káàpàlẹ́ kọ́ lélẹ́yìn yìí tó àwọn kan wá pọ̀ tó jẹ́ pé káàtà nínú àtàtiwa náà táàmù ọdún já àwọn ọ̀nà tí a fi ṣe kíni tí a fi fá àgbàlagbà lẹ́yìn tọ́nà bá parí pọ̀ ọ̀nà tí ó gbà yẹn léjì lẹ́yìn ojú pé àgbàlagbà ẹ kọjá nínú àpálẹ́ mi eléyìí ń ṣe ní sẹ́yìn wàá bèèrè lọ́wọ́ ẹ̀ ilẹ̀ yìí ẹ̀dùn ní ìjọ bàbà àkókọjá eléyìn nínú àwọn nǹkan tó jẹ́ gbé kíni tó nínú àwọn àṣà ni tí ó sì ní káàrí ìtọ́jú ìtàkùnṣe ríà ibi tá a bá rí tó tàkùnṣe ríà lásọ ẹ̀ kí kágbàlagbà omi ọmọ ìjọba lè fún lápẹjú èyí tí ó fi pọ́n lẹ́nu àbíkó ni ọmọ fúnlẹ̀ fóun èyí lè lásọ fún ọ pé àà ẹ̀ ilé yàrá bí ayélujára kẹ́ẹ̀ma ilé yàrá bí kẹ́ẹ̀ma ti kíni ẹ́ ó lè wà ní àṣà àmọ́ ẹ̀sìn tó ti takọ̀ ẹ̀sìn àmì tó látara di eléyìí nígbà anáṣọ wà wà látìgbà tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti ṣe ọpẹ́ṣàn àyà yìí fóun anábì látìgbà náà òun náà ni òun ti máa ṣe kíni àmọ́ àwọn ọmọ kékeré ti máa ṣe òun náà ló nígbà tí wọ́n wá pe wà wípé ọmọ ọmọ rẹ̀ ọmọ ọmọ ń kú lọ òun náà lẹ́sẹ̀ sáà nàìjíríà wàhálà ìṣọ́lá àrẹ́bí wa ní àrẹ́bí lọ sọ fún ẹni kó ní sùúrù o ẹ̀ wọ́n ti àtẹ́sẹ̀ ó sì máa ra kàn ládá lọ́dọ̀ ọlọ́run tó má bàrà jẹ́ àrẹ́bí wa dé bẹ́ẹ̀ wọ́n wá gbé ọmọ òun dé àrẹ́bí wàhálà ìṣọ́lá lọ́wọ́ àrẹ́bí wa jẹ́ nìyẹn lọ báyìí ẹ̀mí lókè yìí lọ báyìí omi wa gbọ́dọ̀ lójú àrẹ́bí wàhálà ìṣọ́lá àrẹ́bí wa gbọ́dọ̀ lójú àrẹ́bí àwọn ìwọ̀n tó bá lẹ́bi pé ẹnìkan wá ní wà á tẹ̀yà rọ̀ sáà wà lẹ́bí lọ́dún tó máa ń ṣe báyìí ẹ́ alẹ́sọ̀lá wà lẹ́sọ̀lá wà ní àánú ni àánú kọ́lọ̀ wà lẹ́sọ̀lá sí ọkàn nkàlùkù alẹ́sọ̀lá wà lẹ́sọ̀lá nínú olùwáyà ní nígbà tí ọmọ rẹ̀ ìgbọ̀wá yìí kú sáà ní funfun bákan náà alẹ́sọ̀lá wà lẹ́sọ̀lá alẹ́bí ń sọ pé ìnàlẹ̀ àyíná làbẹ́ ìgbà alẹ́bí ní ojú ní máa já ní ẹ́ ojú ní já ní wàlúkọ́lùbàlà yà ọ̀gá ọkàn sì ń bàjẹ́ wàlá nàkúrò ìlà máa yorùbí ọ̀bàlà alábi ní oṣù àmúgbọ́gbọ́ bá ṣe bójú bá ṣe ń dání tó bọ́kà bá ṣe ń ṣe gíní <clears throat> bọ́kà bá ṣe ń pàṣẹ tó a ní oṣù ìjọba jáde lẹ́nu àyàfi tí ó yọ ọlọ́wọ́ bá nìṣọ́lá ní wà ní ìyá ló ṣe ọwọ́ àpẹẹrẹ ìbọn ayé lámà àgbò a òyà rẹ ẹ ìrẹ ìbọn ayé òyà rẹ yóò ṣe gíní ó bá wà lójú pọ̀ ìrẹ́ ìmúdé hàn wá lára kíni lára àánú ni lára àánú kọ́lọ̀ ọba nìjọba ti tú alọ́kàn yìí àánú máa wá pọ̀ jura wọn lọ ẹlòmíì inú ẹ̀ lè má bàjẹ́ kó ló má jáde lójú ẹ̀ tó ẹlòmíì méjì náà yóò papọ̀ ẹlòmíì ti ra rẹ̀ òun máa sunkún èké ni ẹ́ yóò máa sunkún èké ọ̀tọ̀ ní tí yóò máa ṣe é pọ̀ tẹ́lẹ̀ wọ́n wá dé tó kù ti kú yóò máa pariwo bí a ọlọ́run ìwúrú tó wá ṣe èyí yóò máa àdílẹ̀ ìdílẹ̀ àdílẹ̀ ìdílẹ̀ ó máa sọ fún àwọn ibà tí ìbàdí ẹ̀ fẹ́ pèsè dá àtijọ́ ìdébẹ̀ o wọ́n bá bẹ̀rẹ̀ gbogbo àwọn eléyìí àwọn nǹkan tí òkú dùn nínú so àmọ́ bá sunkún àánú ni o àánú ni sábà wálé ní sunkún tí ó sọ̀tọ̀ kúsọ̀ jáde lẹ́nu àánú sọ fún bí wọ́n sunkún wọn iná rẹ̀ tí wọ́n ti báyìí àyàfà àfẹ́gbẹ́ náà lè ti wá sí báwọn yàn wọ́n iná rẹ̀ tí wọ́n bomi lójú báyìí yóò fèrè à so tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn ẹ́ tí àánú bá wà ní ọkàn omi lè jáde ní ọkàn ti òun náà ni àṣàrùkú àlùfíì pé ọlọ́ọ̀bá àlejòọ́lá oníkí màláìkà oníkọ́wá kékeré oníkọ́wá ṣe kọ́wá tó pé nàbà nàbà sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀lá wà tó fún aláàna tí ń bẹ́ẹ̀ náà àdúgbò àrùsùn bá lọ́wọ́ bí ọlá hó àlù ó ní wà ìlú ìlà ìlà àrọ̀ àtàrà tó yẹ yá pé kọ́dọ̀

أشار ابن كثير عليه رحمة الله قال بمعنى يسر لك الله ما تقدم من ذنبك وما تأخر wọ́n ní àyà yìí ó lè rí àyà tó wà nínú sọ́dọ̀ fáńtì tọ́lọ̀ ọba àdìjọba sọ pé kálíwá àtẹ̀rí ẹ̀sẹ̀ kí ìlànà ìṣọ̀lá wà lọ́sọ́lá fi ti kọjá àti ẹ̀sẹ̀ tó ti kiri ẹ̀sẹ̀ tí ó tún tẹ̀ ẹ̀ ń kálíwá àti kiri kálíwá àmórí ẹ̀ lọ. ìyá yìí túmọ̀ ẹ̀ náà ni pé ọlọ́ọ̀ba àdìjọba ti kiri ẹ̀sẹ̀ kálíwá àti tó ti kiri àti tó tẹ̀ wájú ọlọ́ọ̀ba àdìjọba ti kiri ẹ̀sẹ̀ òun náà lọ́wọ́ bá tó fi rán ànábì létí kánàbí olè bá àti kíni kánàbí olè bá fọkàn rẹ̀ balẹ̀ ètò gbogbo bá ti kó yí ìgbé gbogbo ẹ̀ pátápátá ẹ̀ ọlọ́wọ́ bá ní jọlá ní pẹ̀lú ẹ̀ ní alẹ́ bí àǹkọ́dọ̀ bá ẹrù ẹsẹ̀ èyí jẹ́ pé lẹ́yìn kí ni lẹ́yìn rẹ̀ àti sọ̀rọ̀ wà ní ìsẹ́lẹ̀m wọ́n ní ìdá àmà bí ìdá àmà bí gbé ẹrù ẹ̀ ìdá àmà bí gbé ẹrù tó bá wúwo tí ò ní dààmú òun náà lẹ́yìn àdìsẹ́lá wọn ní wúwo tó àdìsẹ́lá ti bí ti gbé wúwo e fún wà ní àwọn mìíràn àwọn ní

àgbà débi pé ọlọ́ọ̀bà àti ọlá sọ ànábì débi pé kò jẹ́ sáà ànábì òfin etí gbọ́ à ń lùlù ní alúgbà àwọn ọmọdé tí ó dá yẹn tó máa ń lùlù ní dáńtà mọ́ló máa ń tó gbẹ ọlọ́ọ̀bà àti ọlá máa ń ẹ̀kọ́ ànábì sọ̀rọ̀ àwọn àdìsọ́lá tó lẹ̀ ó wà nínú ìwáyà kan pé àtàkì sọ̀rọ̀ àwọn ọlọ́ọ̀bà fẹ́ bí ọ̀pọ̀ tàbí kan lọ́dún pé orí àwọn ọmọdé tó wá kékeré ó bùrì àlẹ́ yìí ọlọ́ọ̀bà àti sọ̀rọ̀ àwọn ọlọ́ọ̀bà fẹ́ bí ọ̀pọ̀ tàbí kan lọ́dún pé orí àwọn ọmọdé tó wá kékeré ó bùrì àlẹ́ yìí ọlọ́ọ̀bà àti sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àwọn ọlọ́ọ̀bà fẹ́ bí ọ̀pọ̀ tàbí kan lọ́dún pé orí àwọn ọmọdé tó wá kékeré ó bùrì àlẹ́ yìí ọlọ́ọ̀bà àti yìí tó wúlò àwọn ọmọ yìí tó jẹ́ pé èèyàn lé ọ̀pọ̀ èèyàn lé ètò bí kò lè mú èyí tó kò bẹ́ẹ̀ ọlọ́wọ́ àdìsọ́ lásán àánú ànẹ́bí kò ní bẹ́ẹ̀. gbogbo àyè pátápátá kò sẹ́ni káàlì rẹ̀ tí ó sọ fún pé á á sọ ọ̀rọ̀ ọlọ́run dé lágbájá náà ló wá dá fáà báyìí ẹ́ lágbájá náà ló wá sí kíni á lágbájá náà ló wá sí báyìí. kọ́lẹ̀ ìtọ́sí sọ ọrú rẹ̀ fún mi lánàá àbí ní sílá àtàlẹ́ àbí jẹta ṣe à àwọn jọ ní dáhùn báyìí wà dáhùn ẹni ní àtẹ̀lẹ́ bàtí sẹ́ẹ̀ bá tó ní báyìí. tó wọ́n rẹ̀ wọ̀n sọ́bàá yẹn kò sẹ́ni tí èbẹ́ẹ̀ ti ní kò sẹ́ni tí èbẹ́ẹ̀ ti ní ẹlòmí ti tẹ̀lé náà rí ẹlòmí ti jalè rí ẹlòmí ti ti jálà dé rí ẹlòmí ti jó nǹkan rí ẹlòmí ti jalè rí ẹlòmí ti mú bórí ẹlòmí ti mú bírí

àwa àtúnṣe ní àtúwá bá ìyá àlẹ́sọ̀ láwà ní ọ̀sálà àbọ̀ pé ìrántí rẹ̀ dà àgbé ìrántí àlẹ́sọ̀ láwà ní ọ̀sálà àgbé dà. mujahid rahimahullah ila àwọn tafsir wọ́n ní gbólóhùn wọ́n rọ̀fà náà látàdé kan pé àgbé ìrántí àlẹ́sọ̀ láwà ní ọ̀sálà àgbé ìrántí rẹ̀ dà wọ́n ní ìgbìmọ̀ eléyìí òun náà ní ìtumọ̀ ó ní làásùrù hàdá làásùrù làásùrù ìlà dàgbàtù máì ṣe àṣàlọ láìlá àìlọ́lá wà ní muhammad rasulullah ó ní tó bá ń ṣe àyà yìí òun ní láti àkókò tó sọ pé kó sọ pé àṣàlọ láìlá àìlọ́lá wà ní muhammad rasulullah ó lóun ó ti sọ pé òun kò rí gbólóhùn yìí nítorí pé ọlọ́ọ̀bà àlejọ́lá àfáàbà kọ̀tàdá wọ́n ní rọ́bà aláwọ̀ nígbà ọ̀hún ní dúnìyà wọn àfihàn wọ́n ní rántí ọlọ́ọ̀bà àlejọ́lá ìrántí àti sọ̀láwà àlejọ́lám wọ́n ní ọlọ́ọ̀bà àlejò gbé ga láyé sí àti láyé sí àmà òun náà ni máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn onímọ̀ yìí rárá ọ̀rá sí ọjọ́ bí àná ọmọ ìyá wọ̀ lọ́dọọdún ọdún ni wọ́n wá lé ara sí pé wọ́n bí àná sí àbúrò bí wọ́n ti lára tábìlì wá sí láyé kàkiri àmọ́ tó ní òun ti lára àmà rántí náà ni àmà sọ̀rọ̀ àgbàtà náà ní pé àmà tó gbá pé ìjọ kan náà lẹ́nu náà ni wọ́n máa ṣe ẹ̀ lágbóyè ti bá yé ẹ̀ òun náà ní ọ̀rọ̀ tí ọ̀tá àdàbà sọ̀rọ̀ bá sọ ìpè ọlọ́run bá àdéjọ ọlá ó gbé ìrántí àdéjọ láwà ní ìsálàmù dá láyé àti láti àmà ó ní pàdé gbà kàtì ó ní kò sí oníkùsùpà kan kò tí ó ṣe kùsùpà kan láyé wà láàmú sàjá àdéjọ bẹ́ẹ̀ ni kò tí ó ṣe sàjáwù tí ó ṣe àtáyá ẹ̀ nígbà tó bá kírun wàlá àfáàyè mùsàlá kò sí ẹnìkan tó ké òkàláyé ilà ìlàjì ilé ha àtàbàlá ilà àyùmá wà ánà muhammad rasulullah àyàfi ní gbólóhùn kò jẹ́ ìgbókò sọ̀bà tó lẹ́tọ̀ ká máa jọ́ fìfún àti àlẹ́ ìṣọ̀lá wà ní ọ̀sán láàmú ìlànà ìṣẹ̀lẹ̀ tó jáde náà rẹ̀ tó ara ìgbéyìí rántí ìrántí àlẹ́ ìṣọ̀lá wà ní ọ̀sán láàmú ìdí ìrántí rẹ̀ ká sọ́lọ̀ wà ní ìṣẹ̀lẹ̀ tó jáde. ẹ̀rí àwọn tó ṣe yìí nígbà tí anabi sallallahu alaihi wasallam nígbà tí anabi ọlọmọ ọkùnrin má àwọn ọmọkùnrin anabi ti kú ọjà ìlà ìtàn ìlà ìlú mọ́tò kúkú ìbọ̀wé kúkú ọwọ́ àti pé àwọn obìnrin wá ń yọ anabi sallallahu alaihi wasallam níbo ni lẹ́yìn nítorí pé ojú gbogbo àwọn ọmọ ojú wò pé bí ọba lẹ́yìn bí ọba sẹ́kù ọmọkùnrin ni máa ní bẹ́ẹ̀ bá ti lọ́mọ obìnrin ẹ̀ á ti ta àkókò nílé ilé ẹ̀yọ́ ìjọsìn olọ̀rọ̀ apá tó ní bànú àbùkànúná bànú àbùdájìnà wọ́n bàná àtúná bànú múnà àbùdájìnà ìyá àdín àbàrí ó láwọn ọmọ tiwa bànú ná bànú àbùdájìnà àwọn tó mọ ọkùnrin bá bí ọmọ wa náà ni tàbá bí ọkùnrin tó náà wá bí ọmọ wa náà ni ọmọ táàlì táàlì tí wọ́n lù wá pẹ̀lú ẹ̀ wọ̀n bàdá àtúná ẹ̀ wọ́n náà wọn lóbi tá a bá ti

òun náà làwọn kèbèrè mọ́ta ń wó tí wọ́n fi ń ṣe ànábì sallallahu alaihi wasallam sí ẹ̀yẹ wọ́n ṣe ànábì ní àdáàbùtà pé ẹni tó dé ní ẹni tó ti gé tó ti ní tó tí generation rẹ̀ ti ó ti kọ̀ntínú kò sọ́mọ ọkùnrin kan máa ń dé fún àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ẹ̀ tó ọlọ́run bá wá sí ilé wọn ló fi fàá tó fi jẹ́ pé èèyàn lè má dákọ̀ àlẹ́sọ̀lá wà ní ọ̀pọ̀ lámàjọ ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo àti ó pè wọn yóò dákọ̀ àti ibẹ̀ yóò ṣe kọ́ọ́mà yóò dákọ̀ àti ibẹ̀ ẹ yóò ṣe ẹ tàṣàwò yóò dákọ̀ àti ibẹ̀ ẹ lẹ́gbàá tó bá jẹ tàṣàwò náà yóò tún sábà lápá àti ibẹ̀ tó ọ̀nìkílẹ̀ jẹ̀ ṣẹ́kẹ̀ ṣẹ́kẹ̀ ẹ̀ ń gbogbo àwọn ọjọ́ ayé òun náà láti ẹ̀kọ́ àwọn lórí pé ẹja máa rántí ẹ̀ lọ́tún lẹ́ẹ̀kan lọ́tún. ọlọ́run bá àdìjọ́lá ó gbé bí wà ọlọ́run bá ó bá gbé ó wá láyé lónìí kò sí èèyàn kan kò sí ẹ̀dá kan láyé lónìí tí wọ́n wà nítorí pé ẹ̀rù tí na sọ pé ẹ ìlú na, kọ Jésù náà ẹ láti ilé tẹ̀lé àpò kó o dá Jésù pẹ̀lú yìí lọ́nà òdodo ọ̀nà tí ò tẹ́sọ̀ òun náà ni wọ́n gbà tí wọ́n fi wọ́n fi ń Jésù làm àwọn yóò máa rántí ní gbogbo gbà a bá ń ọlọ́wọ́ àdìsọ́lá wá ní fàyínà máa yọ oṣù ní yusra ọlọ́wọ́ àti ọmọ àdìsọ́ bá wà lọ́sọ́lá pé ìlà àdìsọ́ lọ́lẹ̀ mọ́ ẹgbẹ́ fàyínà máa yọ oṣù ní yusra ṣe pẹ̀lú tí ìdẹ̀kùn bá tí ìdẹ̀kùn bá lè fi ìdẹ̀kùn tí ò lè fi fún eléyìí náà ọlọ́ọ̀bá àdìsẹ́ láti ṣe bí ní pẹ̀sìkọ́tà ní ìṣọ̀lá àwọn ìṣọ̀lá mi yá gbogbo ìlera tó rí lọ́dọ̀ àwọn aramọ́ta ànábi ní ìlera lọ́dọ̀ aramọ́ta ànábi tó lọ sọ́ọ́lì wọ́n tún bá ìlera bọ̀ ń tẹ̀lé wọ́n tún kò ní sọ́ọ́lì wọ́n tún dé màdínà ẹ̀ wọ́n tún rí ìfúnfin látọwọ́ àwọn mọ̀nàfìkì ní màdínà náà nígbà tó ti gbọ́dọ̀ àwọn tòkòtì mọ́ta wọ́n bá tún dé màdínà ẹ̀ àwọn ó pọ̀ pé yí wá wà lẹ́sẹ̀ láwà ní ọ̀sẹ̀lá láwọn oríṣiríṣi áńgù ọlọ́wọ́ bá ìjọ láwà ní ti àlẹ́sẹ̀ láwà ní ọ̀sẹ̀lá lọ́kànbalẹ̀ ẹgbẹ́ kiri ìlà bá àlẹ́ òkèrè yóò àwọn àwọn àlejò láyé dájúdájú gbogbo ìgbàgbé bá ti di pé ìnira ìnira bá dé tẹ́ ẹ lọ lè fà yí pé kiri tẹ́ ẹ lọ lè fà pé ìyàní ìjẹ́ fún ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ní innama al usri yusra ọlọ́ọ̀bà àdìsọ́lá tó fa ọ̀rọ̀ ipá ipe nígbà tí bá wà tí ìnira bá dé bẹ́ẹ̀ ẹlọ́dẹ̀ ìmọ̀ ìké kiri ẹlọ́dẹ̀ na ìnira yìí tó ta ẹgbẹ́ àti ìṣọ̀lá wa ẹ̀rọ sálà ń pàdé rẹ̀ pẹ̀lú ìṣòro. Ànábì ti fi àwọn sàhábà ìwà ìlà àlẹ́ yìí. Ànábì ti fi wọ́n lọ́kànbalẹ̀ ní gbogbo gbà. Ànábì ti fi wọ́n lọ́kànbalẹ̀ ní gbogbo gbà. Ike ẹ̀kọ́ kànbalẹ̀ ọlọ́ọ̀bà ìṣẹ̀lá náà ìwà. Ìnáma ní pàdé náà máa lọ́kọ̀ rí nínú àwọn ọ̀gá bọ́lọ̀ ọba àríkẹ́ ọlápá wá láfẹ́ káàkiri ní ẹ̀sìn a máa rí pé ọlọ́run fi wọlé ìjẹun yìí bá wà lò tí ní sí nira bá ti dé ẹ̀ yóò ṣe nílé ẹ̀ náà ni àwọn oníwòsóró ṣe fún ní àlùmọ̀tá pọ̀tù tẹ̀gbẹ́gbò tẹ̀gbẹ́ tẹ́ bá ti gbé ìnira ibi kan ti bá dé yóò ti pa kiri yóò ti pa ìrọ̀rùn wa nígbà tá a bá níyàn tí ọba tó bá rí ìyàn tó lè gbà wò kí ni ó mú dé yóò mú ọ̀rọ̀ wa bí máa ṣe nílé máa jẹun kó máa dá padà nígbà tó bá padà síbi nígbà tó bá lágbára nígbà tá a bá wọn táàbí sàlọ́lá ẹ̀ ọlọ́run bá rí jẹ́ lóṣù kìíní ó mú sẹ́yìn kí wá ike ẹsẹ̀ kìíní ẹsẹ̀ sàyà mú. nígbà tá a bá fẹ́ sí wọn ká sí wọn lórí ìgbó ẹ̀ òun náà ní tó pé ká sí wọn rẹ̀ lórí ìgbó nígbà tá a bá wá lágbára láti rí káàkiri lórí ìgbó ńkọ́ wàgbọ́n ní kọ àìdánì àlẹ́ tò ìgbẹ́ ilé láti máa gbọ́ ayé pé eléyìí gbogbo nǹkan náà ló rọ kíká nínú ìgbésí ayé ìṣòwò wípé àbúrò táwa bá wá ń kà fún yẹn táwa bá ń kà fún nira ẹ lọ́dọ̀ tiwa ẹ táwa rí pé fúláṣẹ̀ yóò mú kí ni bí ọ̀nà báyìí wá sáàmù àkókò tí ó tó rù bẹ́ẹ̀ kò sí ìjọ san tí ìnira wà nípa ọ̀hún ní mú ìwà àbúrò àgbà yìí nìkan kò sí bó ṣe wò ó ṣe kó ṣe fún wa ní òun ó fi ìgbéyàn láàrú ó mọ̀ sí ọ ó mọ̀ pa ọ́

ọlọ́ọ̀bà ìjọba ní àyíká àbárọ̀lùkà fáńkọ́ọ̀bù ọlọ́ọ̀bà ìjọba tó fún àlẹ́sọ̀lá wa ní ọ̀sánlá ní ìdí àtẹ̀yẹ náà ti ń padà sí ọ̀dọ̀ gbogbo àwọn tá a jẹ́ mọ́mìnì ọ̀báyà àlẹ́sọ̀lá wa ní ọ̀sánlá ọlọ́ọ̀bà ìjọba ní àyíká àbárọ̀lùkà fáńkọ́ọ̀bù ọlọ́ọ̀bà ìjọba tó bá ti wá sí kíni tọ́wọ́ rẹ̀ láti tó bá ti wà lẹ́sìn ẹ̀ fáńkọ́ọ̀bù kó wá lórí kó wá lórí ìjọ sì fún ọmọ ọba ìṣọ̀lá àrí àwọn olùmọ̀nípa tó ṣe o tó jẹ́ pé àwọn mi sọ pé ètò máa bàyí à bàrọ́bù tàbá ń bọ̀ wọ́n ní ìdá bàrọ́bù tàbí àmàlìkà fọ́sọ̀ ní àmàlì àmà fọ́sọ̀ ní àmàlì àmàlì nígbà tó bá ti kí ni nígbà tó bá ti parí iṣẹ́ ìṣẹ́ tó ṣe kó o ṣe kí ni kó o ṣe kó o ṣògbó láti ṣe kíni láti láti ṣiṣẹ́ ọjọ́ òkúta sí àmì wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ní pé kéta lè àmàlé lè àmàlé ààrẹ wọ́n ní dààmú ara rẹ̀ ẹ̀yẹ́ ká ṣe láti ṣiṣẹ́ fún ìjẹ́ ọjọ́ tó bá ní tó bá láyé ẹ̀ tó kó máa wá máa wá kó kà máṣe bí ilé ayé máṣe kóra gbogbo àlámàlú rẹ máṣe wọra ọlá máṣe wọra aláàrí wọlé àgbà káàdì àyàtò dúnìá káàdì àyàtò àkìlì àlùsáàdì àkìlì àyàtò dúnìá wọn ní náà ló kọ àtúntò jẹ pé ìtẹ̀mí èèyàn tó bá jẹ òní làákàyè ẹ̀rí pé ìtẹ̀mí rẹ ìtẹ̀mí sílọ́sílẹ̀sì kó làmà fáwọn ọ̀gá mi àmàlẹ́ sára á fi àmàlẹ́ àmà tó bá ti parí tẹ́sán ló tún bọ́ sí وهكذا لأن الزمن يكون على الإنسان في حال يقظته ومنامه وشغله nítorí pé àsìkò tẹ́ rí òun àsìkò ògbó kọ́mọ ènìyàn àsìkò máa lọ nígbà tó bá lajú rẹ̀ tó bá sùn sáà kò ní gbó yóò máa lọ ní nígbà tó bá títí tó ń tẹ́ nǹkan àsìkò máa lọ nígbà tó bá wà lẹ́sìn tó bá jòkó àsìkò máa lọ kí wá ló fà sí ọmọ ènìyàn ní ṣe kíni tọ́mọ ènìyàn ò ní tí ò ní máa lo àsìkò rẹ̀ ẹ́ tí ò ní ṣe kí ẹ̀rọ àdìjọ́ tó káàkiri òun máa ráàyè tó kàdé káàkiri òun máa lọ lásán tó àdìgbò máa ń fọ àdìgbò máa ń fọ mẹ́rìnìyà ní máa lọ láyà lọ́wọ́. alábìsọ̀ wá wà ní sọ́la alábìsọ̀ ká kékeré ní káàkiri àti ká kékeré ká kó ọ̀rọ̀ àwọn nǹkan kan àwọn nǹkan márùn kan síwájú nǹkan márùn. inú nǹkan tá alábìsọ̀ wá wà ní sọ́la mú kàtún wa alábìsọ̀ ìyànjú kó lo ìtẹ̀mí rẹ̀ síwájú kó tó kú káàrí ò dé báàrẹ̀ bá dé onílágbà láti tẹ nǹkan mímá gbìyànjú kó lo àṣìkògbà tó ráyè kó tó nígbà tó ní tẹ́gẹ́ni kó nígbà tó ní ráyè gbogbo àwọn nǹkan wọ̀nyí èyàn gbọ́dọ̀ gbìyànjú láti máa tẹ́gẹ́ni láti máa lo àwọn àǹfààní rẹ̀ so ọlọ́run bá lè tẹ́lá ní nígbà tó bá tẹ́gẹ́ni pẹ̀lú àpàlọ́pìta tó bá ti parí ní iṣẹ́ kan ẹ̀yẹn bá ń sọ ẹ́ wọ́n náà tún gbìyànjú dàmú ara rẹ̀ àwọn mí sọ pé ìdá àpàlọ́pìta ẹ́ ìdá àpàlọ́pìta nínú sọ̀lá tó bá ti kírun tán fáǹtọ̀ gbogbo rìdíkìlá kó bí wọ́n ti ọlọ́wọ́ bá àlejọ́lá wọ́dùn á kó sàdúrà àwọn ìjọ sí ìrìn ìbẹ̀ bẹ́ẹ̀ ni alẹ́ àwọn sọ pé ìgbàyílá àpárọ̀ kìta nígbà tó bá ti parí gbogbo tó ṣe ká lórí ìran ẹ ó ti parí gbogbo tó ṣe ká ó ti pàṣẹ àwọn olùsọ àti àlẹ́bí ó wá ìṣọ́kò sí àwọn abúrú ìgbàmẹ́ níta níta wá ìṣọ́kò àwọn olùsọ fáǹtọ̀ ẹ wọ́n yíra àwọn ti wọ́n yà rọ́pì dá fọ́ọ̀dà kó máa wá sí ní kó máa wá sí kó gbọdọ̀ lọ́wọ́ bá yẹn. o láti ní bá àdìsá àdìsá wà wà ní wọ́sálàm ìpè àdájìlẹ́yìn ìgbà tí ẹ bá ṣe tàkàwù tá àdájìlẹ́yìn ìgbà yẹn kéde pé ní pé o ṣe gbìyànjú ní tó bá ní tó bá fẹ́ nínú àdúrà àdájìlẹ́yìn wọn náà bàtọ̀ láti pè é. sọ yìí dàní gbogbo àwọn ìtumọ̀ yìí gbogbo ẹ̀ náà ní ṣe kí ni gbogbo àbáwá ìmọ̀ ọ̀sẹ̀ ní ìrànṣọ́lá nígbà tí wọ́n sọ ìtumá wàílà àrọ̀bí tàbárìkà wọ́n ní yá ní ìlà àmìsàlẹ̀ àmàlà lẹ́tì bàrọ́tà ní ha wọ̀nà sọ́kùtà fèrè òkùrá wọ́n nígbà tó bá ti jẹ́ iṣẹ́ tó dàmára ilé lórí ẹ̀yẹn tó dàmú lórí iṣẹ́ mi tó ti ti wàhálà lórí ẹ̀ bàrìkà bí ilàlá azza wa wípé kó rẹ̀sàn gbà bẹ́ẹ̀ nítorí kéde ìṣe gbogbo ẹni tó bá dààmú lórí iṣẹ́ òun náà ló ṣe kíni òun náà ló rí ládágbà bẹ́ẹ̀ ẹgbọ́n àwọn Al-Qur'an ẹ́ nínú Suratul Ghasiyah tí ọlọ́ọ̀bà àdìsọ́ ojú yọmọ ilé náà ti á àmìlàtún náà ti bá àwọn ojú kan tẹ́tọ́ jẹ́ tó wọ́n máa sọ pẹ́pẹ́ ní àmìlàtún náà ti bá yóò ṣe wàhálà fásitì náà ti bá yóò ṣe àfúnjòkè rẹ̀ tẹ̀sílá náàrọ̀ àdìyà yóò tún wá sí kí ni yóò tún wá sí ọ̀nà yóò wúlò sí ọ̀nà tí yóò fèrè fèrè gbogbo à ń dààmú ìdààmú kọ́ áàtùn máa náà sàtọ́dọ̀ ọlọ́run bá àlejò alákọ́tẹ́ nínú kó tó tẹ́lẹ̀ kó tó fún àwọn ọkọ̀ àwọn ìfàlẹ̀ ìta àbáṣe aláìsọ̀lá wà ní ìṣẹ̀lá aláìsọ̀ káwọn sàábé jọ kan pé kò sí ẹni kan tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ lẹ́dẹ̀ẹ́dẹ́ wà jẹ́ náà ìlà ayẹ̀tẹ̀tà mọ́tà òun láwùjọ àfẹ́jọ́ àyàfi tí ọlọ́run bá àdéjọ́ alábọ́ sí kíni àdéjọ́ tó fi àánú rẹ̀ ó ti fi kún fún un. àwọn àjọ àdéjọ́ wà wà lẹ́yìn sọ́lá pé àtà àtà wà lẹ́yìn sọ́lá àdéjọ́ àtà àyè. àdéjọ́ tó fi dé ní òun tó wà yìí kò sí iṣẹ́ ìwò òde tó ló fún tó fún ọ̀pọ̀ àlejò àti iṣẹ́ ìwò òde àjẹ́lá. àyàfi àánú ọlọ́run bá àdéjọ́ rà. sọ̀dọ́tàrà ti eré yìí òun náà ní pé ń pé ọ̀dọ́ tá a bá ti ṣiṣẹ́ tán kó lè máa ṣe é á ti máa bẹ̀rẹ̀ ọ̀gá àlejò láti ṣe kíni kó ṣe ilé iṣẹ́ rẹ̀. eléyìí ló ṣe kéèyàn máa ṣe kíni ló ṣe kéèyàn máa ní ló ṣe kéèyàn máa ní ìlànà ìgbéraga kéèyàn máa ṣe fáà ilé ìjọsìn ẹgbẹ́ mi à wà ní àwọn ìdílé ayé èyí láyé láyé máa ta ìdílé ayé èyí sábà ta ìdílé ayé òsì ìrìnlẹ̀ ìdílé ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ọ̀lá kò sí oṣù ìjọ tó pọ̀ tó ọlọ́run láti orí jù bẹ́ẹ̀ lápọ̀ jù bẹ́ẹ̀ kò sí ẹlòmíkà yóò sọ nígbà tó lórí wàhálà ayé ìtẹ̀lé wọn ti káàkiri báyìí ló ti tẹ̀lé wọn ọba àlejò láti tẹ̀lé wàhálà rárá ẹ ìgbà tẹ̀lé tó bá tẹ̀ wọn bá ní ká ẹ ìgbà tẹ̀lé tó tẹ̀lé wàhálà ìmọ̀ nígbà tẹ̀ ó dájú wọn ti tẹ̀lé ẹlòmí tó látara ilé yìí àti ní tó àti ká tó tẹ̀lé lẹ́yìn àti ọlọ́ọ̀bà ìjọba ó dájú nípa ní ọlọ́ọ̀bà ìjọba ó sàlàyé àwọn orin ó náà ti láti ṣe àwọn ọlọ́ọ̀bà ìjọba ti bá lẹ́yìn yóò mọ̀ sí ilé ọ̀kadà lè gbá ọlọ́ọ̀bà ìjọba lẹ́yìn ọlọ́ọ̀bà ìjọba òsì lẹ́yìn ó sọ àyíká ní sọ̀rọ̀ àwọn àwọn ìṣẹ́lá pé gbogbo agbára ti dáwọ́ borí káàmì bí ó mọ̀ ìgbé ìjẹ̀sìn ló ṣe ní ìjẹ̀sìn ló fẹ́ ìjẹ̀ tó ọlọ́run bá ìṣẹ́lá wá ṣe lé yìí ní ìṣẹ́lẹ̀ ìṣẹ́lẹ̀ ní ìṣẹ́lá ìṣàwà náà gbogbo ìdókòó táwọn ọmọ bá wa káàmì aláṣí èdè àti aláwọ̀ àti òkan yìí ó jẹ́ pé àkókò díẹ̀ máa tó pé kí ọlọ́run bá ìṣẹ́lá ló tà mọ́ káàmì tí kó bá ní mu ẹ kó o lè jẹ ẹlòmíì jẹ tó lówó tó ti jẹun àmọ́ kò tètè tó nípa bára ti jẹun kò ní jẹ. ọ ní bá ta wọ ẹlòmíì jẹ kó jẹ ìdí ẹsẹ tó ọba tàbí jẹ jù. kókó náà àwọn ọmọ yìí tá a bá ti jẹ ní tá a bá ti rántí orí tọrọ ọba àti jẹlá tó mú wa yóò yá ni wọn ti kéré yóò yá ni wọn ti jẹ tọrọ ọba àti jẹlá kò sí dáná yá wọn ìgbà tó jẹ pé àbí ìgbà tó jẹ pé àbí ìgbà tó jẹ pé

alif kuram Wani a ah, sojan sama sinir radio cikin komentar ah, ya zuwa ma bin zai zuwa mai jirgin baka a wasu yana malar na wasu malar wani da ya yi da kuma kuma òkúté yìí ni ọ̀rọ̀ náà ní òǹkóńpé anábìsọ̀lá wà ní sọ́lá alábìíní alábìíní kò sí alábìíní kò sí ẹ̀dùn àyàfi níbi àwọn nǹkan mẹ́ta kan alákọ̀ọ́kọ́ òun náà ní ìlà bíi kóòtù tí a bá fi tí ìwà fún lẹ́nu látara pé olúwa wókè àbí làǹkómi àwòrán àbí ọ̀pá títà tó alẹ́sọ̀lá wà ní sọ́lá ń sọ̀rọ̀ yìí látara pé àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn nǹkan tí ìyẹn máa fi palẹ̀ máa fún ogun yìí wọ́n á ti máa gbé amadé kọ́ ọmọkùnrin pé bá a ti máa gbé máa jẹ́ máa gbọ́ra fún mi wọ́n ti máa ta ọ̀pá láti tẹ̀lé láti fi bíǹkì àrùbúlà máa ń ti jẹ́ ọkùnrin láti fi lè fún ara rẹ̀ ṣe lé sí ogun ìṣọ́lá ọba àti ìṣọ́lá bá dé yóò rọrùn fún un alábi ní làtàbà kọ́ kò sí ẹ̀kùn ẹ̀dùbà ń fi là bí ẹ̀kún fi àwọn nàbì alábi ní kò sí ẹ̀kùn àyàfi ń kékeré àbí nígbà tí ọba fi ẹ̀kún àbíra fún mi àwọn nàbì àbí ọ̀pá. ò nígbà tẹ́lú bẹ́ẹ̀ àwọn afáàní wa sàlàyé gẹ́gẹ́ bí ìṣẹ́lẹ̀ wáyé pẹ̀lú àríwá ìṣàkóso wọ́n sàlàyé pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn náà tí wọ́n bá fún yàn lẹ́bùn lórí kékeré lórí kéèyàn tó ti fún lórí ẹ̀ wọ́n ní àwọn orí nǹkan tó burú bẹ́ẹ̀. nítorí pé ó ti jẹ́ pé ìpalẹ̀mọ́ ogun títà ogun ni ìpalẹ̀mọ́ ogun náà ní ogun ìmà òun náà ní ẹ̀sìn jẹ́ tẹ̀ látara pé a ah, ìwọ̀n àmọ̀ ìdájọ́ kan wọ́n lè fi àwọn olóòmọ̀ ẹ̀wọ̀n àmọ̀ àwọn afúnni àtẹ̀mù yìí wọ́n ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tẹ̀lé yìí náà máa wà nínú bá mú pé wọ́n ti fi ìyẹn fi gbé ẹ̀sìn ọlọ́run bá ìṣọ́ lága ìyẹn ti fi fi gba àwọn èèyàn láti fi láti lórí tó ẹ̀sìn mi. tó lẹ́ ní arí àwọn afá mi wọ́n ní kéèyàn tó nàìjú àwọn kaba yìí nítorí pé kí ni nítorí kí ah, àríyá kárí ni bọ́ọ̀bà kiri bọ́ọ̀bà wọlé ọmọ yẹn ẹ̀dọ́ hàbúrà ní na èyí àwọn ẹni sábà kọ wa tí a bá ti bọ́ sí ní stéèjì wọ́n mú maka ẹ̀ wọ́n mú mọ́tò wọ́n mú gẹ́gà tó bá ti náṣánà tó yóò wà máa múra àbá àti fún ọlọ́mọ tó wọ́n pé ẹ múra o ẹ bá maka o yóò máa wá hàrù tó wọ́n ní torí lẹ́yìn ètè bẹ́ẹ̀ jìnnà tó àwọn bàbá yìí wọ́n lọ wúlà ẹ̀ ń torí pé kí ọkùnrin bá nípa lọ torí pé ìyẹn á kọ́ aláàbò ìfẹ̀sí ni èyí tó yẹn ti fi pé ìyẹn á láti máa gba ẹ̀mú ojúlá mi tó wọ́n náà ní àlàyé tí àwọn ọmọ ṣe nípa àdúró àwọn ọmọ yẹn wọ́n láwùjọ alá àlàmú tó bẹ́ẹ̀ bá ṣàjá àyà yàtí àwọn ọmọ yẹn kúnyàn láti ní bí àwọn ọmọ yẹn lágbára pé ó bẹ̀rẹ̀ ní ìlú náà tó ní ìgbàgbà tí òbòrò bẹ́ẹ̀ tó ẹni tó bá wá gbàgbé a abẹ́tí máa ń kọ́ mímọ́ òun náà láàmú ọ̀sán fún mi wà ní pé àlẹ́ ìgbà tó kọ́lá yé kí ìbáyọ̀ náà bẹ́ẹ̀ náà parẹ́ o wọ́n tó ní ẹ̀kọ́ yá gbẹ́gbé bọ́ọ̀sì tó ní ìgbà rẹ̀ ká léwu rẹ̀ ká kíra rẹ̀ ká kọ̀ á rẹ̀ ká ti fi ní àgbègbè àbẹ̀kúnmá ọlọ́ọ̀bà ìṣúná wàlúwàlú ta'ala àhàn náà. wàlúù sọ́dọ̀ mọ́ mi. ọmọ ọmọ

àbí biologically ẹ̀ ìyá rẹ̀ sáà ló ní ẹ̀mí mímá àbí àtọ ẹni ló papọ̀ mọ́ ìyá rẹ̀ tó bíbí wọn so kíláàsì yóò ní ẹni tó bí biologically a nínú ṣẹ̀ríà ṣẹ̀ríà ti ọmọ yẹn dùn nítorí lọ lè ṣe lọ́nà tí ò dé kíni lọ́nà tí ò sọ ọmọ yóò ti ní dé kíni kò ní jẹ́ tiẹ̀ òun náà ní ti kíni.

ó fún ẹni ọmọ ọlọ́mọ lóyún yóò tó máa sọ pé nǹkan kan gbọ́dọ̀ sóyún rẹ̀ yóò tó máa tẹ́sí àwọn àbá ọmọ lọ́mọ tó sọ̀rọ̀ lọ́wọ́ wọn tó bá sì gbé dé

wọ́n ní àdúgbà náà sọ̀lá wà lọ́sọ̀lá tí ànábì ní àjàyè ìlú láyé ìlú jẹ̀nà ànábì ní àjàyí ìtànápẹ̀ ní àjàyí òun náà ní ọkùnrin tí kìí ní ìtara fún obìnrin tó bá wà ní kíni tó wà ní apá rẹ̀ kìí jowú kò lójòwú lára fún ìyàwó ẹ̀ àbáwọn àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ ẹ̀ tó yẹ pé ọkùnrin ó fa àbúrò rẹ̀ lọ́wọ́ báyìí àbọ́kùnrin ó fọ ọmọbìnrin rẹ̀ lọ́wọ́ àyọ́ máa lọ́mọ obìnrin rẹ̀ ń ta àyọ́ ilé ìjọba lè máa báyàwó rẹ̀ sáwàdà káwàdà kan ta olóòtú máa rẹ́ẹ̀lì kò irú eléyìí sì ń da yúùtù ni eléyìí wù sọ́kùnrin alábìnrin gàyú ìbùdá ẹrí wọn alábìnrin láyé kúrò ìjànà alábìnrin kò níwà ìjànà àwọn béèrè ìbéèrè wípé ṣé bára ń tẹ̀lé òníwà ìjànà yóò ṣe béèrè nínú náà ní ìlà òní ti béèrè nínú náà ẹ̀jẹ̀ bá mi kò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí alábìnrin sọ̀rọ̀ àwọn àdìsọ́là sáà nígbà tí dápọ̀ iná sí sáà ní pé kèsè kúrò àmà ìpé gini wà ìlú ni àmà ìpé gini àmà ìpé tẹ̀lé ọ̀tún ní kaba ìlú ẹ̀ṣẹ̀ láláàrin tó ń gba àwọn tó bá yìí jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bá wọn nìyí àwọn náà ti mọ̀ pé méjì lẹ̀ṣẹ̀ ẹ̀ tó bá ti kó ní ẹbọ ó ti wà ní sáàtàmọ̀tí abí láì subhanahu wa ta'ala insha Allahu àmàlàhù bí rahmatu tó bá wọn náà bá rí jọlá ó lè bá ẹni yẹn lò pẹ̀lú àánú tó jẹ́ bá ti ó lè bá ẹni yẹn pẹ̀lú déjì tọ́gbàtọ́gbà ibi a ṣe ẹ̀ṣẹ̀ báyìí ó ó sì di ààrẹ torí ẹni náà ìjà yóò ọ̀rọ̀ ọba àti ọlọ́rọ̀ ti ààrẹ jẹ́ ẹ̀ kò ní sí náà ìjọba yóò kọ́kọ́ lè di ànánà tọ́lá ti ààrẹ jẹ́ ná ẹ̀ tí ó mọ́kò lára rẹ̀ wọ́n tẹ̀ wá wọ́n yá sí rẹ̀ nítorí àwọn

so ara àwọn sábà ń sọ pé náà lè pé àwọn nǹkan kan tẹ tó jẹ́ pé àádà ni àgbà ni ó jẹ́ pé àtúntà wá di pípé tí ló takò ẹ̀ sílẹ̀ síwájú tó tó di pé kí ni ó tó di pé a sọ pé ìgbà yìí òkú yìí mọ̀. sọ lápèjúwe ó wá jẹ́ pé wọ́n mú lọ ẹ̀ ó sì jẹ́ ìjẹ́ pé sọ ọmọ yìí ó ìyàrin ìtumọ̀ ẹ̀ náà ni pé ó wà ní kíni ó wà lábẹ́ lábẹ́ ọ̀dọ̀ wọn kò sí kò sí lẹ̀ so àmọ́ tó wáyé pé tó sọ ìsìn ẹgbẹ́ rẹ̀ wọ́n fọwọ́ rẹ̀ lé lọ́wọ́ yóò di ọwọ́ rẹ̀ mú tí ti ṣe pé bàbá ọkọ ẹ èyí ti tó rí bàbá ọkọ rẹ̀ gẹ́gẹ́ ẹ wọ́n rí bàbá kan bẹ́ẹ̀ <laughs> tó ilé ilé ìṣòsí ọ̀gá bí ògbójú mu nítorí pé bàbá yẹn ò lẹ́tọ̀ láti kẹlẹ̀ láti fọwọ́ kan irú ọwọ́ rẹ̀ kòtò àwọn irú àwọn nǹkan báyẹn pé kámúyàwó ẹ̀ kámú lọ sí kẹlẹ̀ kámú lọ sí ilé ọkọ ẹ̀sìn bá wíjì tó gbogbo àwọn nǹkan yẹn ó ní àwọn nàkọ́lì àǹfààní tó wà bẹ́ẹ̀ pọ̀ àǹfààní tó wà bẹ́ẹ̀ pọ̀ débi pé tí èdè àìyedè bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó yóò lè ní pé kí ni ẹ̀ àǹfààní bàbá àti akàkàmìnà àlè yìí wà á kàkàmìnà àlè yìí àwọn ilé ọkọ̀ òdìdé àwọn ilé òdìdé tí ajá wọ́ design àwọn ọ̀rọ̀ àwọn ọmọ yìí àwọn ọ̀dọ́ pé wọ́n náà ló lọ wọ́n náà fi lé lọ́wọ́ ọmọ ẹni kankan ẹ̀ tí kàkà bá ṣẹlẹ̀ kọ́ bá rán sọ́rọ̀ ọkọ̀ àbáta yóò ní ẹ̀kọ́ rádá sí nígbà tí ẹ̀kí ń fi wọ́n fọ́ra wọn àmọ́ <laughs> sí tó owó àwọn kan náà òun náà ní àǹfààní díẹ̀ tí